kuma irin matsalashi gbede kiti aláwọ̀ kò jẹ́ wọn dé òkú kí aṣọra kọ́lọ̀ rẹ̀ àádú ìbí ọdún yẹ kí bìlí tó kí mẹ́rọ wa kí àbọ̀ tó ń kọ́lọ̀ rẹ̀ yìí wọn. èmi ní kalenda calendar àkótó yìí ó bẹ̀rẹ̀ kẹ́gbọ́ ihe òdu yẹ kẹ́gbọ́ ẹ̀lẹ̀ màtó it is a sọ̀déédé by gregorian calendar gregorian calendar ní ṣí 78 2000 2000 2017 فرسوا عديد سورة العنكبوت سورة العنكبوت إبايا ميجي تياكوجي آيا ميجي لما نتقويا لي الله وكي أمدنا تقوى إيهم دوك عنياكا إيهم دوك عنياكا إيهم بيتالا كراتولة أنكالاو أكاتولة الرنيون ọ̀la ọ̀làkọjọ́ àkànlábùn káàbìrì maka ìyá káwọn máa ti ní àwọn àdámìíràn ọ̀ àmìnà jàánà haraman àmìnà wọ̀nyí tọ́kàtọ̀ fún náà fún ní fàwọlẹ́yìn àìdẹ́yìn mbodo akọ níbi àmì káàbìrì àmẹ́gbó àmì òjò ìdógbògbò lé mẹ́ka ẹ̀kọ́lá àtàkì bákàyà máa kó bó ka àmọ́ tó dá ìbẹ̀rẹ̀ka harrow sí mẹ́ka ọjọ́ àmì gbùgbù mọ́kàkàyà dó bá mẹ́ni mbọ́nà kìlókè yọ mọ́kàkàyà bó mọ́nà tó dá ìbẹ̀rẹ̀ka harrow sí lóyà mẹ́ni. àti pé gbà níbi yìí ti gbójú lè inú dọ̀rọ̀ níbi níbi máa mú máa pa máa mú máa pa wọn rà níbi àti gbogbo mẹ́rin inú akọ̀ ọgbà níbi mọ̀ọ́mọ́dù mo lẹ́nu ni èbì tó ń gèdè mẹ́lẹ́ mẹ́ẹ́kẹ́ yìí oyè bìtà máa kà.

ìyàwó apẹ́tẹ ojú ẹ̀nà bíbí ẹ̀nà ìbìtà ẹ̀nà alájí kí a kọ̀ pẹ̀hùn kà níbi náà awú ẹ̀dọ̀ pẹ̀hùn kà níbi náà ìyàmà ká níbi àti gẹ̀ẹ́sì ẹni náà ìkọ́gbà ìmúdàmẹ́ ní ìbìtà kàmẹ́ tọ́ọ̀bì wọ́n máa yé mi kẹ̀dẹ́pàá bò bídíà wọ́n kẹ̀yẹ́ pé kẹgbẹ́wó bídí àyọ́lá bàbó bídí àyọ́lá mẹ́kọ́ ma máa jẹun ẹnà òjà níbi gbogbo bídí àti bídí àjẹun òjà ẹ̀wọ̀n ẹ̀ka níbi ní ẹ̀rìn wọ́n ti rẹ̀ ìdúpẹ́kẹ́ náà tó kí gbàyọ́lá ẹ̀kọ́ pa níbi ọla ewu òǹṣùgbégi bíbílì àbáyọ́lá tó dá abálẹ̀ tàbówélékì bíbílì àbáyọ́lá tàbéèkì kọ̀dínì ìsìlámù hẹ́gẹ́hẹ́gẹ́ kùmàtàmí bẹ́kín káàkiri ẹjọ́ ọ̀hẹ́ àdínì ìsìlámù àmẹ́ external infidel àmẹ́ external what infidel tàbí káàkiri ọ̀làmùdẹ́ internal infidel yàtàmí munafiki bokidia kì jẹ́ àdínà níbi muhammadu amótógbò yọ̀rọ̀ yọ̀rọ̀ alẹ́ dẹ̀ àtìtẹ̀sí bí bájà bájà bájà bájà bájà máa ń lípọ̀lá níbi dáa fi gbani lọ́wọ́ máa kọ́ ọ̀nà tọ́la pàbó pàbó kábó kábó kábó tòdú máa ó kà jí kí wédò kọlọ́kù bẹ́ẹ̀ láti rẹ̀ aláwọ̀ ẹjọ́ wọn kádé wọn máa ní mọ̀nà ó já máa ti bí ta a máa gbé bídé àyọ́lá bá mi infidel àmì káàbìrì external wọn aláwọ̀ akọlù jìmà yẹ́ ni wọ́n mẹ́n àfúlẹ́mù náà ومن أظلم ممن ọrụ ala ya i aiaaai oealoomụma manudu ehi ipa kó kákáp sẹ́hun kùmọ̀múmá kó tọ́gbọ̀ ọ̀bàjọ́ káp wọ́mẹ́n ọ̀bùlẹ́mù ìyà mẹ́nà aláti lẹ́pa ẹ̀nẹ̀ náà jẹ́ náà aláti jùlẹ̀ ìhùmá pa kó mímẹ́ ẹlẹ́gbọ́ أو كذب بالصدق إذ جاء هتفو أو كذب بالحق لما جاءه أو إمي جسكي أدو ديمي جسكي أواجه دي إمي أدمه èmi ẹ̀dọ́ méjìlélé ọ̀kàtọ̀ ẹ̀dọ́mọ̀ ọ̀kàtọ̀ رنين mìíràn ọ̀kàtọ́ obìnrin ẹ̀rọ kẹzẹ́bà bi hapi imi gẹ̀ẹ́sì adúdé mi lẹ́mà jà áhù ẹgbẹ́ ìdéjúwú ìkùnà ìdéjúwú jálìkì kìkọ́ yàwọn alùndé ní èémí àwọn ọdọ́mọ mbódúkẹ́ ní amẹ́nẹ́fọ́ náà ní ẹ̀rọ̀mọ̀ na ní na mẹ́sọ̀wọ́ alhali kwa gaske ojo ya domo ohun ya maki gaske an ya ce na jukanka gijo kalingi ni ile bẹ́bọ̀dé èmi gbogbo ẹ̀mọ́gùn máa hì gaskiya bẹ́bọ̀dé gaskiya gbogbo gbogbo tọrọ kagbagba ẹ̀mọ́gbọ́ pírí ẹ̀rọmọ́gọ́dé èmi bẹ́bọ̀ yé ní ẹmu dago bẹ bọ ẹ àdídì gidẹ emi o bẹ bọ dìklẹ èémí mọmọ gbà yọ la pèé mọ gẹsí adumudu dèémí amasi sunna wa wòye káì amasi sunna wòye lè yí omi lólu. àmájí súnà lólú mẹ́má nẹ̀ngà ń kọ́tẹ̀ àwọn súnà ní ẹgbẹ́ jẹ́ kí òkú ẹ̀dà sí pàmọ̀yà mẹ́tẹ́tẹ́ dọ́gbàmẹ́ mẹ́má ní kòkó kọ́tẹ̀ àdínì bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ ní mẹ́pẹ̀kọ̀ bẹ́ kọ́tẹ̀ àmì lítàbí yá àdínì ní lẹ́yà edoma na moma moma lani de terbiya emane ni yang edongo me aya gidai ta ya ba lokan launi ومن أظلم ممن افترى على الله كذبا أمن الله تعالى ميجي هاي كذلك o ka emi unro yunga nona ungeli adebi dị ka ngo kubele kame ba kame ka na ilẹ̀ máa ẹ̀kọ́ ní ilẹ̀ yóò ná ìwẹ̀ àbẹ̀kẹ́ ilẹ̀ hàm ìwẹ̀ ilẹ̀ ọ na nẹ̀yìn Ile ilẹ̀ mẹ́ta onu goga kane bina kami sahabi uncho kuma tajele kele bela yowo kele mu wonu go tajangu kele mu ya tajangu ajo yi o jamena lati meji kijere karatu ire ye yo dudu tenne ki emi e uroyojo ye mi foji foji imunda doyo ọ̀yìn ròyìn níbi muhammadu ọ̀yìn ròyìn alkùránì kìrìmì èémí ọ̀la ya kéèjì ha aláṣọ́lẹ̀ kéèjì àmì aláṣọ́lẹ̀ kéèjì ha kẹzẹ́bà bin haqqi lamma já ahù ọ̀ ìzì já a èémí gaskiya dùdèémí ẹ̀hùn kìí sí súnnà níbi muhammadu ìtẹ́tsagada kàti súnà nìtse kàdí zèndé ìmú àkpọ́ ìmọ̀mù máàlìkì kọ́mùnì ìdé yìí buhari ìdé yìí muslim ìdé yìí sunan abudawuda ìdé musnad ìmọ̀mù ahmad èyí súnà péè ọ̀rọ̀ kagbá abilagba súnà atajà súnà yẹlẹ̀ kwan ọ̀rọ̀ kagbá gbá. yẹun lẹ́mí na kúrò ní tọ́gbá ọ̀lẹ́ kú ẹ́dìkọ́ta wá kọ̀kẹ́ ulẹ́ àmàwọ́dà gbé túnà lẹ́kọ̀ọ́ ní nàní àdíṣẹ́lẹ́ ẹni dúkìsẹ́ ní gbàkúrò ní tọ́gbá ìmìdí tọ́gbá kí a tó kaná pàmẹ́nà ọ̀tọ́gbádẹ̀ aṣojú ẹgbùjì pàmẹ́nà ọ̀tọ́gbádẹ̀ tó dábálẹ̀ súnà níbi lẹ́kọ́ ìrìnà mẹ́mdùdà hó èkì máa lẹ̀ ní akúyẹ́dẹ́kọ́ta àbájọ ẹkọ́ nẹ́yìn ka èhùn kìnnẹ́lẹ̀ èhùn lẹ́tì yóò ni wa inna ilayhi raji'un abe wa ingbe kama hodere tiyo kaya ya desa oja mena wacha amenu mungu mutale ujeka aye adesa rumanyoyo irli gaskiya kam du demi amana السلام عليكم ورحمة الله قال شيء وانا يا جماعة انت وين سين بنتين النهار نبي نبي تسلى إنما لذاته دلاته بسم الله كوي إقامة ميون سلى الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله هيا على الصلاة هيا على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر أو منا سنة أنا أكو سلام ميجي إذا دم أقول تانا دو بوك ديبا أما نقول سيرا مدو ما هو كان في البيت سنة تقول كذب بالصدق كذب بالحق

àmẹ́lẹ́ ká mẹ́ẹ̀kí buhari ọkà tẹ́wọ̀n àmẹ́jì sí tẹ́kà mẹ́lẹ́ ló tẹ́ ìsọ̀rí buhari كذب بالحق بما بعد ماذا بعد إذ جاء gaskiya ya ki duka jale doki welcome wuda imundu can imundu demi ikpote ibidia ọkọ kibidia tele yakodo akpabia todo kibidia kinu fayu sunna ya nabi muhammadu ye ma ni moto edomo anabi mna no la le mo mda fotu ile iko yonga gba ma agba oye ma ni gba máa wọn ló kàtí mi jẹ́ ẹ̀wùn yà lò lẹ́gbẹ́ bàbá kí lè ó yẹun ó yẹun ń dé ọ̀lẹ́ lẹ́sẹ̀ ní ṣá àbájọ ẹ̀kẹ́ mẹ́ ní ṣá ọ̀la ẹ̀wùn kì í yẹun àṣá àkówẹ̀ tó kí súnà bèrè yó kó àná kàràtú kẹ́sẹ̀ ní ṣe ya ce kondama munan ce ba muna inan alka kose suna nebi ka muna ka present yau nga muna ena present yau budu gina gbo mana maki e ọla lótòsí onu eju àwọn wá tẹ̀ gáà àbókù màmá mọ lẹ́nu ma ní àkéèsí ìgbà pé ẹkú o ọmọ jíjẹ kọ́ ilé kẹjánà ọ̀la ẹni èlèmí ẹni èlèmí ìbò ẹkẹtẹ kù ìyà mgbogi ya na ọgbọ ẹjọ kuma bọ́kà tó ẹyí ẹdẹ ìpè ohun tó mù ẹni ya kàtà yìí nà wó ẹni ìjọmọ àwò ìtẹ mà fọ́ọ̀tì wà wà tọ̀ yìí ìmúdùbẹ́ ọgbẹ́ lẹ́mọ̀lá máa yẹ gbọ́ ẹ̀ ó ayìmúyà ayìmúyà tó dúlẹ̀ wà sọ̀kà tó ẹ skrini tàrà tó ẹ ẹ skrini bókì á tó ẹ. skrin mgbogi agbalawe mgbogi na akịrị maka eyi mgbogi eju macha ihe ya na ma mmanya e. manụ e, ka ọjọ macha eyi abeka mamahụ ịmụda mamahụ baka ọlachi akwụ alụ efe ụlọ ọla ya mamahụ demo chọkatụ ya ọjọ akwụ alụ eyi iya mụda bụ kiriki ja na ebe a baka ọkatụ kiriki akwụ alụ ya demo ọjọ gị mụ katụ kiriki kpa ibe ka adụgbo yọ karịsị ihe ọmụmele ọjọ́ kí mo dùn mọ́ ọmọ náà ayá kìdá ẹ̀sà iye ayá kàìsí àmá ayá ilé ayá ọgbà ilọ̀ kí a ní ìdẹ̀ ohun kúmọ̀ ohun tírìtì ń kọ́sí ẹ̀kàrà tó ń ti kàrà tó ń ẹnẹ́gì nàbẹ̀rẹ̀ yá dìínì a ní ìdẹ̀ kúmọ̀ ayá tírìtì ń yọ kí bọ́

emududemi ụbọlevi dị gatsi anyị ɖe ọlaki kwuo ikrahansi ụbọlevi gatsi aɖe ọlaki kwuo aloe anebi mụ ha mmọdụ ụbọlevi gatsi aɖe ọlaki wakwuu bua miso a baa anebimu ha mmọdụ ami tabili tabili ami malami fikriwu eŋu kụma dabo yiwu ma ọ na-efe ka

òye ńlá láàáyá kọ́dá òyí máa pàápàá mọ́bù mú mẹ́rin kọ́dá tó dúlẹ̀ ọ̀làjẹ̀ sí ayá níbi ẹmúdúdáwó alẹ́ ìsàfi jahannama abidẹ ìdọ̀mẹ̀wò e na jahannama ní mẹ́sùwàn òru gbogbo mọ́dún ẹ̀rú limen lilkafirina náà kuma kùmà tó ma gbìdì ma máa káàbìrì òru dọ́mù ewu náà jahannama kùmà kuma kẹ́ máa nẹ́ tọ́dábalẹ̀ mẹ́gìn adé ti kà ụba ubailo ya kwalo anibi kiwahi musnad imamu ahmad hadithi yani de kuma gba ngama ko se karatu yani de kuma gba ngama ko se ilimi yani de kuma gba ngbo ma te ne gbo azi kuma no pe yuru e adin pe yuru yo e memele abdullahi ibn umar o ngado yo ka wugo يانه كيف سمعت رسول الله يقول في النجوى أو وابن عمر لا باري أتوى كاكو هدو بوكي نلمي حديثا نبي ẹnu máa ń kí lọ kíkọ́ àlọ́ àníbì nánà nánà nánà ẹ̀dẹ́ òbókọjọ́ dọ̀wọ́ ní mọ́ òyí iná kẹ máa kẹgbọ́ kúgbó onújọ́ ọjọ́ fìnnẹ́jùwà yóò mọ̀ kìyàmẹ́tì lúgbó òjújú kọjú ayáyí ma adúnwò pànà ọjọ́ ọ̀nà amọ́nẹ̀yìn adàlógún ọ̀lálẹ́ kàkọ́jú ọ̀nà òjújú ọlá kì ayáyí pàmọ́ ma abó òjújú lẹ́ yee ni mana uche ni ma uche gbakwa ala nibi ka nibi kola lugbo ojuju ki adomo agbade ado ojo pa ma dun ojo pa lẹ́yìn dede fẹmi ituhu yekul ogbokugo ohun onuche ojo فيضأ عليه كنفه ويستره من النار الله سبحانه وتعالى يا ما دوم دومرو دينه وكانوا جونا adun eya yeki macha bapa yola muichin kisaba kweki mola undu choju ile aba kweki adi ni ngongo ti

akòjòjò láyá ló lẹ́lẹ́ dẹ́ wọ́yẹ̀ túrùhù mìnà náà ọjọ́ ẹ̀nà ikú bòbà múnà tẹ́ jẹ́ ńlá múnà lín wọ́yẹ̀ kọ̀rẹ́rọ̀hù bízúnú bí ọjọ́ ẹgbàmí lérí ńkó wọn yàánà ilé yọgọ́ ètò ẹ̀jẹ̀dẹ́ òdùn rí òdọ́gọ́ ilé ìyá ajá ọjọ́ ka ṣùgbọ́n má yà igbó ká yọ ọ̀rẹ́ tọ́lá lẹ́yìn abáyín àmì ilé ìrí kó nẹ̀tẹ́ wẹ́yìn adọ́jọ́ mẹ́mẹ́lẹ̀ nẹ̀tẹ́ àmà àmì lápsì àmẹ́tẹ̀lọ́kìdẹ́ lúgbà mi ilé ìrí gínégíní kẹtẹ́ ọjọ́ tí ni kó ngẹ mẹ́rin adọ́jọ́ tí ni mi ile iná méjúmọ̀ kàkóhùn sàmì ilé ìrìkìrẹ́ òun pọ̀ ń lè wọ̀n wọ̀rọ̀ àfihàn fihì annahu kọ̀dí halata ó núgbé kọ́ lọ́wọ́ ìmọ̀lẹ́lẹ́ kàkóhùn ẹ̀yùn la pọ̀ ọjọ́ méjì tẹ́tẹ́jọ́ ó rẹ̀ takọjọ́ ilébi ìgẹ̀tẹ́ yà àmúnẹ̀ mà yóò rẹ̀ sàmàtàwò yẹ kó ẹ̀tẹ́ náà kòkò kiri wá tàbí ní wẹ́nu kọjọ́ ẹnẹ̀bù májẹ̀wò ti ẹ̀màtí wẹ̀ náà náà ma mọ̀ owó bù májà láti ìgẹ̀tẹ́ ọjọ́ lẹ́nu òmùgbùmùta pàwé dùlòwé mẹ́ dúkẹ̀tẹ́ dùlòwé òyẹ́ ọmọ mọ̀wé ẹ̀ àdọ̀yọ́ ẹmọ́mùdá yẹ́ àmúnẹ̀ mọ̀wé mi kakọ aláwọ̀ mọ́múdá yé ni kọ́dí sọ̀tọ̀rọ̀tù ha alẹ́ kàfi dúnìá gaskiya wo ebo ma jẹ gbàgede èmi e, ni ha ọmọlẹ́nu adó yọ ní yọ àtìtọ̀ bàkọ́ pàbọ̀ nà wọn yọ anya jẹun dẹ́tsako yálà bòómà bàkà mọ̀lẹ́kọ̀ anya mú ma anya kpanyarẹ́wò nẹ́yìn ni ẹ̀wọ̀n e, yọ anya kàkó titala yé ni kọ́dí àgọ̀fẹ́wò ha lẹ́kàlẹ́ ọ̀mọ̀. èyí ni ọmọdàbọdọbàdà ẹ ọmọdọbàdà ẹ ọmọ aláwọ ọmọdọbàdà wọn ọmọ náà àádọ́ọ̀lòwé papò aláwọ̀ ẹ̀dọ́ọ̀lòwé alkẹ́bùwọ́ rí májà ilẹ̀ ní ugbò májà wọn àtọ́jọ́ na lòun wa kí mànà àmọ́nàádọ́ọ̀jọ́lẹ̀ ṣe mo bò tẹ́dì in mú mi ni ìkẹ́dọ̀ náà yọ́ tàbí àdọ́ olóòwe ẹnẹ ìkẹ́dọ̀ náà yọ́ ìmúdàjẹun yìí yàdọ́ olóòwe aláwòyẹ́nu mi bóòrè má yàrá mọ́nà má mọ̀ rẹ̀ èyàn lẹ́ni èyí ni gẹ̀dẹ́ onúgbònúgbò omúdúbádá ẹ́ takọjọ́ bí àkóhun tó bá dáwẹ́ òun lójú àkéhun ta òun àzábẹ́rẹ̀ ayá tí a máa káàkiri dúúlẹ̀ ọjọ́ kàkàrà ọjọ́ mẹ́mdó bá dáwọ́ ẹ̀ súnmà yóò tẹ́ kìtẹ́bù àsànàtì tagmamọ́ takada kọ́lẹ̀ ìyàndó náà wọ́ ọ̀tọ́dà kọ́lẹ̀ bí ẹnà ọmọ gúbò wọ́n amàlùkọ́ fáà wọ́n mùnàfikóòrì amawa abeki jamaa kafiri bami munafika dini munafiki atibidi ale abekaba kwa agbebi tayola abakwa mumoto do tamudolo de seyin mumoto do tamudolo de seyin náà mo nà ní màtí ni wọ́n jà ń de sẹ́yìn abakwa ma bụ okpokpoko otu oji muda kavili ta hayo ha hayo hayo akpaki na bụ abaka na bụ gani onwe okpokpori ya nke onwe daga teyi ẹnkìdága tẹjọ yóò yúdú kókù yìí alùkìdága yìí kókù odù ẹ̀yà kó fi ṣe látàwọn oúnjẹ ìdága ìhòdó ọmọ èèmù òpópó ọmọ èèmù òpópó ọmọ èèmù òpópó ọmọ èèmù olùlọ́jọ́ ojú wọ́n wọ́n olùgbò ìwọ̀n kìdága ṣe yìí ẹ̀hùn kìdága ṣe ọ̀hálẹ̀ ìjà

ẹnà na rí kókò kìí kókò odò alùmájìrí kìí rí gbọ́gì àwákà àbájọ munafiki mẹ́rin alkọjọ́ lè fi mú mi ní kwànà ọjọ́ náà ìdẹ̀ ibùndó kìí jẹbiẹjẹbiẹ a máa munafika dìínì akójàbá dìínì ọjọ́ akójàbá màtà dìínì ọjọ́ àbẹ̀ká kìgbé inú de bíbí kò bẹ́ẹ̀ bí ẹnẹ kìí yá máa fa àgbàjá ṣe yín ni inú ìnà òde kìí agbẹ́bíá òde kò máa pẹ́ bíá ìdánìyàn àtìdẹ́yà àbájọ náà. àmá náà káàdà kì yá lè yìí ejú máa dejú máa dó ń gbà pàbíbí

ẹ̀nà máa káàkiri yẹ́lú máa ṣe kí méjèjò yáájú méjò ẹ̀yìn lè mú náà fi kí ọgẹ́lẹ̀ ma àbẹ̀ká káàkiri abọ́jú ayé lè kóhùn àwọ́gbọ́ alẹ́kọjọ́ lè pàí mú mi ní mẹ́ mẹ́ni وأما الكافر والمنافقون ويقول الأشهاد eyu emate edudu pa te tipa tipa tipa tipa edudu vio vio vio vio vio vio ọjàmà káfìrí bámi múnáfíkà díìnì ìyá alkamase dúdé dúdú kùnyàkùnyà kùnyàkùnyà má yẹrí ní agbótókì yọgbẹ́ ẹ̀dẹ̀ a máa níbi ọjọ́ àmì màláìkú ọjọ́ a máa rẹ níyọ ọjọ́ màá kó bàmí káfìrí bámi múnáfíkà díìnì tó hùn mọ́lúmọ́ فمن هؤلاء الذين كذبوا على ربهم ما قابوا في ريمي وجو ما إذا أما ريمي وجو على لعنة الله على الظالمين على مدتانك مفلا ونمو جوكي وابا وجمع الظالمين أبو جمع الظالمين الذين يصدون عن سبيل الله aboki akpɔ na ya diini ɔyɔ mangeju kɔ karatu kilo lɛnu karatu alu la bi ale kuma kebutu yu abiri yu ɛŋa nibi matini kigba ni nyɔwɔ ya wa mal kuma kɔ ne kaji yu wɔyɛ bɛ ko na ha iwadza mangeju ŋa diini ɔyɔ ki tɛ kpabiɛ tɛ ɔkaga kuma go ma tido ma kolele ma kizabada tiɛ kama bakpa na wiri na wudu mangejuka nekise kpabiete alubi anya de ukwano ojo na ile oyo umasukata amala kuna lyuma maki haulai alladhina kadhabu ala rabbihim ala la'natullahi ala dhalimin waladi musnad imam ahmad volume 2 page 74 letay sarhibu sahih buhari volume 8 page 204 a jami muslim volume 4 page 2120 early hadith law tullewo mayimi ẹgbẹ̀wá dọ́là e dọ́là níbi dèémí tolaka tó ìlọ tó lulu kéyìí ẹ̀húnẹ̀ kẹ́mọ́là níbi dó ọlẹ̀ dàwó pàbíẹ́ ọlẹ̀ bìrì àmàká níbi àkọlálẹ̀ dẹ́yẹ lẹ́yìn tí ó gbòmúnà yóò ní pẹ́lú àbẹ́rẹ̀ lẹ́dínà yọ̀kọ́ àlìfóná عن عمره فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم

amágbélò yé mọ́ ní wọn ayé gidẹ òtítọ́lá sọ́rọ́ tó nù aláwọ̀ yẹn ní pẹ̀lú àdẹ́rì lẹ́dínà yọ̀kọ́lẹ̀ fún àwọn àwòrí mbódú máa tó jẹ́ gbìtà dùré ọ̀dà ìyá anábì muhammadu máa wí bẹ tọ́lama kúmọ̀ òye yìí rálẹ̀ lẹ́ ìmọ̀ dábàlẹ̀ àǹtọ̀sọ̀ ìbáhùn pẹ̀tẹ̀nà tó rú Egba ke fitina karabuma ya dini ma fitina wa karabuma ma mu de kafiri bojo ngba mi mala bojo iyo yelo yo kitabu ma de sijin onu be ma man ma da ka ma sabaka ama jali ma jira to ayu tibum adabun alim o adabai wa

ọ̀nà àbò yìí ego ẹgbò ego ẹgbò òyí méjìdágbàdé ẹ̀lẹ́ òun pa tó bá ìlú méjìdọ́tù yìí lè túbí ń kúmẹ àgọ́làbà ìlú kì àlẹ́ ìsàfi ìjà hannama mẹ́kọ̀ọ́ amẹ́ríkà ru ọjọ́ na yìí idomo na kuma man na ya rabbi amna wajijiru abobi ya to ye gbite mu anya no la ru le yan wakade mu mana mana na'am والذين الله يعني والذين جاهدوا فينا آية يوتي تلادي سورة أنكبوت اللي تجد في سورة أنكبوت عن سورة الأنكبوت أمال آية كيف يجد في سورة الله يعني ومن جاهد ومن جاهد فإنما يجاهد نفسه إن الله لغني عن العالمين وشان سورة يا الله ويني ومن جاهد أن دوكي شكوكو كيلي كيراتاني كي شكوكو كيلي هاديني كاديني وجوكي متغوتاتي كيوراتاني فإنما نجاهد لنفسي ومديما الله وراتاني لا وهي فنيوم إن الله لغني عن العالمين الرأتان يجيك دون جون جدون الله سنانا يجي ìjẹ̀bọ́lá ọjọ́ ọwọ́ ọdọ́ ọmọ òṣìṣẹ́ pàgbó ma di benefit dùn ohun títàlá súra yìí ń aláwòyé ni wọ̀lẹ̀dínà jáàdù fínà àbí dúkìá rátánẹ̀ kuma a ce jihadi jihadi yau yau ma dọ jihad kokokilete kokokilete sanemu ìṣẹ́bọ́lé ẹti jihadi fáwọn ọ̀rọ̀ ẹ̀wẹ̀ ẹbẹ́dọ̀ ẹjà ẹbá ń kiri ẹjà ákiri wá wẹ́ iná nafsa lọ amọ́rọ̀tún bí súwé ilẹ̀ mẹ́rọ̀ ìmọ̀ rọ́bà ilẹ̀ mẹ́rọ̀ ìmọ̀ rọ́bì ẹ́ إلا ما رحم ربي أريون يا كجبون يا فوسون كنا يا تيون بيبي كجبون رايول ẹ̀dọ̀ kéèkéèkẹ̀dọ̀ akẹ́ẹ̀kẹ́ ilé ìrí ojú kẹ̀dọ̀ akẹ́ẹ̀kẹ́ ẹ̀dọ̀ akẹ́ẹ̀kẹ́ kẹ́yà tẹ́lẹ̀ onúbẹ̀lẹ̀ kẹ́mùdúdá yọ́kọ̀ ẹ̀dọ̀ kéèkéèkẹ́ kẹ́yà jùjà

kí mú dẹ̀mí kọjọ́ ààrẹ yóò rẹ̀ jù òbí ẹ̀kẹ́ tó páyẹ̀ ẹ̀dọ̀ ẹlẹ́lẹ́ ẹ àgàkó yakọjọ́ ta yẹ ẹ̀yọ̀ alẹ́dẹ́ náà mẹ́nà hal adúlùkùn على تجارة يا أيها الذين ما كدا تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون آية كده سورة الصاف الله أدودهم

min azabin alim bazaba iwo yo loko loko ten metene kuma majale ore tuminuna billah ame me imani dojo me me do dojo me mola me du soyo me ko pama ama biwa me ko pama chudi me ko pama ama debu

Ka mú ẹ ìlẹkọ ẹjẹ kó ajá mi ni ilé lẹpa kọwọ ọlábẹtọ kọ ẹtẹ kó wa ẹ kó ẹ àti àhìmú wọ́n parí mú dé jọ́nà yẹ àwẹ̀ hankali kuona unugo wa mdu huu edu huu abele changari ziki ebele imda mdu je bilini jere kaka yayi hadogwe wani uhula ogunyoka mayo kukuli oke katikwe idili manya jihewu wọ́n kó ọ̀sẹ̀ jẹ́ lórí yìí wele pakọ mgbe jọbara na m na-achọ eke ekwu efu ahịgwe kọrọ ayé múlẹ̀ máa lórí dàbí wọ́n máa sẹ̀tì ẹ̀dùá wọ́n ẹ̀ mọ́ta yẹ ìpa ọkọ̀ ìkò ẹlẹ́kùn ẹ̀ múlẹ̀ ẹ̀hẹ́ tọ́

káfírí tó yá ni mẹ́kí wúlú bí amúhálíkò ọkọ́ mẹ́ máa wètì dúró mẹ́lẹ́ ti kọ́lọ́ yìí wọ àǹfúsìkò ọ̀rá yìí mẹ́ gbogbo mẹ́ àlẹ́tàtẹ̀lẹ̀ sọ́gà ni mẹ́ mẹ́lẹ́ ti kọ́lọ́ yìí mẹ́mú kọ́lọ́ yìí wà lójú mẹ́tẹ́ bá bẹ́ẹ̀ ni kò fẹ́ ìròlẹ́kùn ìlànà ìhùn mẹ́tìlú ewu gbójí rẹ̀ pẹ̀yẹ́ ní ọgbọ́jọ́ in kuntum ta'lamu abókì gbókọ́lọ́ iná ojú kùmà tí lè ṣe àbílẹ̀ àyàyà kòkòlò ojú mà dẹ̀ wọ̀lẹ̀dínà jahadu fina àbíkì rátánẹ̀ ìhà alámìrí wa alámìrí yẹn àbí ní ọjọ́ díkò ta kámọ̀ máa wò bá máa yọkọ̀ bóbulẹ̀ típẹ́típẹ́típẹ́típẹ́ àmọ́tọ̀ bóbulẹ̀ pípẹ́pípẹ́pípẹ́ tìdítìdì máa yájọ́ pàṣàkà tírásìtù mẹ́sì yìí alùpùpùlẹ̀ fáwọn onú ànì fáwọn ẹ̀nà ọ̀dà mẹ́àká pálọ́bá ní mẹ́tẹ́ fáwọn káàkiri tó dúdú òjòjì mẹ́tọ́ yí dé fáwọn ẹ̀nà ọ̀dà me yuzi hikima wisdom mɛ me ne yà ká kpaloba ne mɛ abo kìtì ndị lɛ fi àmì tó dɔ yɔ ni le na di yɛn nahu tóbo lɛ ka ń yà tóbo lɛ ìjà ahịa la yi ne waye wa annallaha gaskiya ba Allah yana ta la ma'al muhsinin ìṣẹ̀dẹ́ pàábókẹ́ àmà ọkọ́lọ́wọ́ tí yọ̀nyọ̀ tó dí ọjọ́ alẹ́zínà ya àmàlúnà bí ma yá alẹ́mú ohun tàbókẹ́ adé ma tukọ́lọ́kún makmanẹ́ ma tukọ́lọ́kún makmanẹ́ yàdí umùlọ́ aláwọ̀ adùtọ́nà mọ́má limala ya'lamun ume mama ja kuma ko jeta ni ba ojo anya tumaye le umaile ejo ba to da barke so kojo kuma du magmane su kala to da bale ahmad ibn abdul hiwari yani fa haddatha bihi aba sulaiman ad-darani yamuluka kidaidu shi ngaba sulaiman ad-darani ad-dimashqi fa a'jabahu takola shawto شوطا يقوم وقال ليس ينبغي لمن ألهم شيئا من الخير أن يعمل به حتى يسمعه في العصر إتاكي ليس ينبغي إتاكي دو إدومو كدو بن ngene kojo ilham ngenyo cho kimda chukolon tedeki uyu maune kwevo hadithi ta wa iza sami'ahu fil athar imda umaune kwewe hadithi eh itokola konki wa hamidallah iya dugwede ngojo hata wa pako ma fi qalbi gbogbo kojo ki dude ki toyo gba pe ki di o medon ojo ki mana rejo to wa to da vale imam abi hatim ini riwaya kinnakogo imamu sha'abi imamu ene imamu sha'abi yani qala isa ibn maryam yani nabi isa wa maryam hadi jamaa ni christian mema kama awa kwa ajiye kujito ajiye kutogba kakeno yima wangi ola qur'ani mata ma do le uda bajo ile anibi isa wa maryam ìṣeéka ka ìhìsàn abóyó ṣe dé pàmà ń kọ́ lọ́sẹ̀ yọ̀nyàn tó dọ̀yọ̀ wọn ní àdọ̀là níbi ìsáwá kí náà dè sí ìwọ̀n à mẹ́mà wá ọyọ́ ṣe dé àkọ́ tó dí ọ̀là níbi náà dè sí rẹ̀ àmẹ́bọ́gálà mẹ́mẹ́ yé du yòmú dè sí yìí. edu kpɔla yi na toromado biro meju ɔn dɛ anabi ka inama insanu ɛnkumɛ ma ma wa ma dɔ kɛ nyɔ ide ide bible fa ide yi bɔkɔ matthew verse forty three forty inama insanu antu sina ise akemude na kese nyonge na kitishebie na we yude imude nyongu wache rohome leisa lihisanu ise nyongi cheni antu sinu ilemen asana ileka kimde ne nyonge ta kwa rohome enyon le piti chenyo ik mache toro yonge chidomo yin ele chenyo kwa tini japa ni wii ele nge chobe unamu ẹ̀yìn rẹ̀ kẹ́ẹ̀tẹ́ kẹ́wọ́n dàtẹ̀ yàn gbọ́jọ́ ìsẹ́nẹ́gidẹ́bíẹ́nẹ́ kẹrẹ̀bẹ́ wẹ́kíwúndẹ̀ yàn ẹ̀tẹ́ rà ílò ẹni ilẹ̀ ọjọ́ kí mdà mẹ́ẹ̀dọ̀ gẹ́nẹ́ lẹ́dọ̀gún ọmọnà ẹ̀dọ̀ kéèkéè bí ẹ̀bìẹ́nẹ́ kanẹ́ ìyẹn wa ní káàdọ́rọ̀ ilẹ̀ àmọ́nàlá àbíyèbí kẹjẹ wọn káàdọ́ gẹ́nẹ́ gẹ́nẹ́ ìmọ̀nà tó àbíbẹ̀rẹ̀ ìdíyẹ karatu yìí ìṣẹ̀nánà àmọ́ndé alẹ́kàdémi òtẹ́sàlá sórẹ́tùl àǹkẹ́bótó wọn lọ́gbà mẹ́rin ni inṣá ọwọ́ àlótẹ́bí lórẹ́tò rome jẹ́ǹkàlá àwọn adùkọ́mọ ìjọ ọgbà assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu